فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف الله وضع أتريك أتيك فهو النبي ومحمد وهو على إلي النبي أو صحابة وبلتون طول أنا لتفي ديوجو دي القيامة adọ́lọ́n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ ètò àdínà yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ wáyé wọ́n láti pẹ̀lú gbólóhùn assalamu alaikum ورحمة الله وبركاته náà ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá láti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé gẹ́gẹ́ bí mọ̀kọ́dímà ẹni pé pẹ̀rẹ̀mbò ni nípa tọ́pìkì ẹni pé kó pọ̀rọ̀ tí mo fẹ́ sọ so ṣíṣe jálàbí Ah, gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí ọ̀wọ́n ẹni tí kò ní mọ nǹkan tí à ń sọ yìí so ó wà rọrùn kí lómi mọ́ mọ̀ àmọ́ yóò mọ rí kíní yẹn ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe so ọ̀pọ̀lọpọ̀ ọmọ aburú tí ó wà ń bẹ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ ipe kíní yìí kódà kìí ṣe ara ẹ̀sìn rárá so síwájú kí n tó mọ bá ọ̀rọ̀ lọ sẹ́rí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ń pè ní jálàbí fún wa mafhumu jálàbí ní kí la lè pè ní àlàyé àbíká níbi definition jálàbí gangan tí ń jẹ́ jálàbí ni pé wadu al-insan nafsahu kaman yu'ta ilayhi li qada'in aw kashfi ma nazzala lin-nas min al-karb wa ash-shidda al-ma'nawiyya bi ismi din islam òun ni kọ́mi ènìyàn kan kó gbéra rẹ̀ kalẹ̀ so kó gbéra rẹ̀ kalẹ̀ kàmáà yóò ta ilẹ̀ yìí kí ẹbí ẹni táwọn èèyàn ọmọ lọ lè bá tẹmọ wa bá wa lè kọ̀dọ̀ wàkàṣì ipá màbá yín yanjú àmàbá hmm, yín bíyá àmàbá yín tán mánà zẹlẹ̀ bíkún mínal nǹkan tó bá ṣẹlẹ̀ táwọn èèyàn ní ìbànújẹ́ àbí ìṣòro àbí wàhálà kan tó pé àwa làwa wà pé àwọn wàhálà yìí o al-ma'nawiyya wàhálà tó ṣe pé ó wà spiritual ni o tó ipò kálukú rí bẹ́ẹ̀ pé ah kí ni ń ṣẹlẹ̀ báyìí tó àwọn kan wọn bẹ tó wọn gbé àwọn ìjókòó kalẹ̀ tó ṣe pé àwọn ní pé ẹ máa gbé bọ̀ wá àmọ́ nítorí wàá lé mẹ́rin pé bí ismail dín ó kọ ẹ̀sìn náà wọn fi ń gbé kalẹ̀ tó wọn mọ̀ rí àwọn ènìyàn wọn mọ̀ kí wọ́n ní àfáà kódà ẹ̀ mọ̀ láwọn ìlú níbi tí ọ̀rọ̀ dà ọ̀rú dé táwọn èèyàn da ọ̀rọ̀ ẹ̀sìn yìí rú dé wọ́n táwọn bá ń ṣàlàyé àwọn oríṣiríṣi àwọn afá ti ń bẹ láyé wọ́n ní àwọn afá oníṣẹ́ríà ń bẹ àwọn afá oníṣẹ́ríà àwọn afá oní àwọn afá oníwàásí ń bẹ tèké wàásí làwọn máa ṣe àwọn kan bẹ tó gbé làwọn máa àwọn afá ní àṣírí àwọn ń bẹ so àwọn afá oníjàlàbí ń bẹ àwọn afá níbo ní gbóná tí ń pín ìpín àfa àti fi ń débi irú nǹkan báyẹn so ibi táwọn yẹn ti gbé wàhálà yẹn wọnú ẹ̀sìn nìyẹn tó kọ ẹ̀sìn lẹ́mọ̀ọ́rí ni wọ́n mọ̀ pé so àmọ́ ní tẹ́mọ̀ọ́rí wọn ni pé àwọn gbéra kalẹ̀ pé àwọn ń bá yẹn yanjú ìṣòro tó bá dé bá ọ so irú eléyìí àlàyé kan nìyẹn nípa nǹkan tí wọ́n ń pè ní jálàbí àbí kí n tún ní ìrìhàrù dáẹ̀wẹ̀tì náà tí yóò fi hàn ìmọ̀ pé àwọn èèyàn kó mọ̀ pé àwọn èèyàn mubashara bóyá directly ni àwọn àǹtọ̀rẹ́ ìrìnlẹ̀ ìrìn mubashara ti àbí kó jẹ́ pé ṣe kó jẹ́ ọjọ́ indirect ó pè yẹn gángan yẹn ni pé kí signboard ẹ máa bọ̀ wá máa gbé ìṣòro rẹ bọ̀ wọ́dọ̀ mi àbí wá sí rédíò gbogbo wọn tí ìṣòro ti ṣẹlẹ̀ sí nọ́mbà tó bá wà nǹkan kan pe nọ́mbà yìí lọ́dọ̀ ọlọ́run àbí nkankan ní irú olójú pe nọ́mbà yìí so irú ìgbéra ẹni kalẹ báyẹn àbí òtí ẹ̀gbéra rẹ kalẹ̀ mubashara báwọn kì ṣe pé direct báwọn ní àwọn aṣọ kan tó máa ń so wọ́n ní àá àwọn oníkiní nù so àwọn afúnjálàbí nù àyìn orí ni ìyẹn orí máa so yóò wá pé àwọn èèyàn ìlànà sì yí wá sọ́dọ̀ ara rẹ̀ lẹ́tọ́lábẹ́l mákàràjì àdínní alìsílámì wípé ẹni tó bá ń wá àbáyọ níbi ìṣòro tó bá ṣẹlẹ̀ sí kó máa bọ̀ wá pẹ̀lú orúkọ ẹ̀sìn sí ni àwọn èèyàn ó rí i pé islam làwọn lọ lè ń ṣe níbẹ̀ wípé ẹ̀sìn ọlọ́run làwọn lọ lè ń ṣe níbẹ̀ ṣé mọ̀ tó wá lọ́kọ́ bá lọ yọ owó ẹ̀sìn kó bẹ́ẹ̀ tó dà pé islam lòún bá lọ àwọn èèyàn ní wá pé ọlọ́lé ẹlẹ́bọ ọlọ́lé olóṣà ọlọ́lé àwọn ní pásítọ̀ ẹ̀hẹ́n àbáwọn eléyìí ohun ní pera wọn bẹ́ẹ̀ nítorí wọ́n sọ ni pé àwọn mùsùlùmí làwọn àáfàá làwọn ẹni ọlọ́run làwọn ajígbọ́tò orí ajígbọ́tò ọlọ́run làwọn so irú eléyìí òun ní ń jẹ́ iṣẹ́ jálàbí ẹ̀jẹ̀ ìrora mú méjì yẹn wá péré ní tí a bá fẹ́ ẹ̀rí mo lè sọ yìí nkàlùkù náà ti mọ̀ nǹkan ń pè ní iṣẹ́ jálàbí so ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ó wọ́n ó wọ́n lẹ́nu tó ṣe kéèyàn gbalẹ̀ kéwú kọjá kó lóun ń ṣe àbí kò gba ọ̀dọ̀ àwọn tí wọn àwọn àáfàá tí wọ́n lọ lé kéwú kọjá so tẹ́rẹ́ ẹni tí ó bá kéwú nu ẹ sì rí pé ó súnmọ́ àwọn àáfàá kan so bẹ̀rẹ̀ òun ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so iṣẹ́ yìí kìí ṣe iṣẹ́ tí ọba mu kéèyàn ó jókòó kalẹ̀ kò ní bùkátà àwọn èèyàn náà ni wọ́n retí kí wá gbé báwọn so bukata yẹn kì í ṣe pé bùkátà tó wà pé ní tó ń ṣe ní ìsinmi pé ẹni tí ibà bá mú èmi o mo ní àwọn àgbo bà àbò ní àgúnmu ibà àbẹ́ni tí orí bá ń fọ́ mo ní àwọn ìwòsàn tó máa fi ń ṣe ìwòsàn tó jẹ́ láàlí so ìyẹn a ní sọ pé iṣẹ́ jálàbí nìyẹn òun ń ṣe iṣẹ́ native kìíní nìyẹn native eh, native native eh, herbal kìíní kan àbẹ́ eh, native doctor àbí herbal kìíní náà nìyẹn native nìyẹn tó ohun tó ní í ṣe pẹ̀lú ìlàjì nìyẹn ìwòsàn àbí ẹni tó pé lagunlagun bá mú ni tó o bá mọ̀ tó ẹni tí kìíní kan bá ń ṣe ni tó o bá mọ̀ ṣe kó sáà jẹ́ ọ̀nà haram ni wàá gbé gbà àmẹ́lẹ̀ yìí kìí ṣe ẹni tí nǹkan rú nǹkan báyẹn ń ṣe bóyá wọn lè ní ẹni yìí ẹ kọ̀ lọ́kọ ó ti ẹ̀kọ́ lọ́kọ ẹ̀dá kò ṣe ṣàìsàn nìyí òun sọ̀rọ̀ náà láti ní pé àwọn àwọn àwọn àwọn mushkilat àwọn àbí àwọn shada'id àbí àwọn al-qurab al tó yẹ pé spiritual tó yẹ pé ní fojú ara yín rí nǹkan tí ń ṣẹlẹ̀ so máa padà wábẹ̀ nígbẹ̀yìn ṣé Islam tiẹ̀ bá wa dá sírú àwọn nǹkan báyẹn náà àbí kò dá sí Islam dá sí ṣé ọ̀nà táwọn eléyìí wá ń gbà ni ọ̀nà tó ń gbà kọ́ ẹnì ike àwa ń tiwa gbogbo òṣòro tó bá bọ máa bọ̀ wá so bóyá ńlé náà ni bóyá lórí rédíò ni so àwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n fi ń gbà ṣe jálàbí yẹn ni mo fẹ́ sọ fún wa yìí so àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣe so àwọn ìlú mílò sọ pé àdúrà làwọn máa ń ṣe fáwọn èèyàn so àdúrà so ẹ̀ ń tẹ́ bá ti rí tí wọ́n náà sọ pé ẹ̀ máa bọ̀ wáyé máa ṣàdúrà fún yín ẹni yẹn òpùrọ́ ni. So, so kìí ṣe iṣẹ́ ọlọ́run kìí ṣe iṣẹ́ ẹ̀sìn ní í ṣe òǹkálukú ojúṣe òǹkálukú ni kọ́ mọ àdúrà ṣe fúnra rẹ̀ sokoro burú lè pààyàn lómi ìgbà wọn tó wá sórí rédíò rédíò tí wọ́n ti ní àwọn ọjọ́ tó ìgbà tẹ́ ẹ ṣe àdánwò lórí ilẹ̀ tán ẹ sàtàlátò ẹ kó àdánwò báwọn yẹn tán lórí ilẹ̀ tán ẹ tún kó wá sórí rédíò tó wáyé pé iṣẹ́ yín bá dá yín lójú kò ní di eré rédíò àbáná àwọn èèyàn náà lè wá ní tó báyìí lẹ́fín wá sórí rédíò tó fi wá tó ń dààmú àwọn èèyàn tí wọ́n mọ̀ ní ká máa fọwọ́ rí rédíò nípe wò ó fọwọ́ mọ́ rédíò rẹ̀ tó àháwà fún iná ń kàlí kan lónìí á fún iná àdúrà kan lónìí ẹni kankan kan ẹ mọ̀ mọ̀ tí a ní inú fídíò tó ti ń gbọ̀n tó kí ẹ̀pẹ̀ yá ẹjí kẹ́pẹ̀ wọlé ẹ̀fẹ́ kẹsà àdúrà fún mi tí ẹ̀ gán dáa lówó rédíò wàláì ó kú díẹ̀ káàtó fún olówó rédíò kò wú tó a pé lọ́nkàlí ẹ̀ bá jẹ́ tààrà yóò jòkó sílẹ̀ ẹ̀ ní káwọn àbà. nam òun náà ni pé àwọn ìlú mìíràn wọn ń ṣàdúrà oríṣiríṣi ọ̀nà wa ni àdúrà yẹn máa ń wà ni wọ́n fi ń gbé gbà wọ́n lè lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe jálà ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí òun fún ni à ń lọ ilé lágbájá àfẹ́rẹ́ lè fún un so ara jálà kí náà ni tẹ́wàá wo nǹkan tí àdúrà tó máa ń ṣe yẹn àdúrà mi lè jẹ́ àdúrà tó ní ẹ̀tọ́ nínú ẹ̀sìn bí kánú afẹ́ lọ ka náà nìṣòro tó náwó lẹ́yìn gbégbà tó lè ní àsìkò tó dákẹ́ wọn ka kùránì fún yàn ni bẹ́ẹ̀ ni wọn kì í ka kùránì fún yàn ẹni yẹn ni ẹjẹ́ ó kà fúnra rẹ̀ ẹnu wọn tó bá lè kà kó kà kó fi bí ọlọ́run ìṣòro wo ló ṣẹlẹ̀ tẹ́ni yẹn tí ò ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí rí láyé láyé ànábì sallallahu alaihi wasallam òpin ìṣòro òun ni kí èèyàn máa báyàn jagun ànábì ń bá wọn ọ̀tá jagun ogun gidi wọ́ọ̀ gidi tí wọ́n jọ yọ ìdásíra wọn àríyọ̀ kan jókòó kalẹ̀ gbọ́ ẹ̀jẹ̀ ká sa kùránì àbí àwọn anábì ọmọ wúlò rẹ̀ àbí òun ló sá gbà wá ẹ̀yin mọ̀ wúlò rẹ̀ jùlọ Kùránì tẹ́wọ́ tó wá ká yìí náà kejì kí wọ́n tó ká gbẹ́rẹ́ fún o subhanallah wọ́n lè ní àwọn pòrí Kùránì ilẹ̀ ní ìje ṣẹ́dàkùn so ọ̀nà kan nìyẹn láwọn tó máa ń gbà ṣe ẹlòmíì lè bẹ́ẹ̀ wọ́n ni pé wọ́n à ní wálé rẹ̀ wọ́n lọ́wọ́ wá sọ́dọ̀ àfà pé àwọn àṣà Kùránì fọ́ so àbí kan ní àṣẹ àdúrà fún ọ ṣèbí iná oríṣiríṣi náà máa ń ṣe oríṣiríṣi kódà wọn máa ṣàkùránì pẹ̀lú mi ó ní àwọn ọmọ lásùpè àwọn ṣàkùránì mi ó láwọn ọmọ gà àwọn ọmọ jàkàrà ọmọ kakọrọ àánú mi tí wọn ní ẹ fi adìẹ síwájú wọn mọ fi abẹ́rẹ́ ó kọ abẹ́rẹ́ kalẹ̀ kalẹ̀ tí káyà kúrò àwọn ọmọ gun mọ abẹ́rẹ́ wọn mọ ah wọn mọ gun adìẹ la àgbákò mi lọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì ẹran dábàá ni wọn ṣe bẹ́ẹ̀ ẹran ẹlòmíì màlúù ni wọn ṣe bẹ́ẹ̀ so láti pé kíni wọn àdúrà náà wọn sì láwọn ń ṣe so ara iṣẹ́ tí jálàbí tó kó sínú iná lẹ́lẹ́ yìí ara ń tẹ́tẹ́ tó máa rí oníjálàbí tí ó máa ṣe òun náà ni pé ẹ̀rí ọmọ hàǹtú nítorí pé ní hàǹtú ẹni pé ọmọ yóò kán kó wàhálà wàhálà wọ́n wàá mú kọ́lámù yẹn ni pé ń bá ìròyìn pé kọ́lámù wọ́n wàá máa fi kíní yínkì kankan wọ́n máa kọ́ sínú wàhálà yẹn tó bá kọ́ tán wọ́n fọ̀ wọ́n lè kán máa mú so ara ṣe jálàbí náà ni gbogbo ẹ̀ níwà ń padà wá pẹ̀lú ìdájọ́ ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan àmọ́ kó kálukú tàbí kó fi rí pé òkè iṣẹ́ tó ń pè ní ṣe jálàbí nì so kí wọ́n máa hàn tú sínú al-awraq nínú pépà ṣùlẹ́ngbà ṣe pé hàn tú sínú wàhálà ọ̀tọ̀ ni òyìn tí wọ́n ti ń kéwu ọ̀tọ̀ ni yíwọ̀n tán pé yẹn ń lọ yẹn ń kéwu lé kéwu wàhálà ń kéwu Qur'an so ìtọ́ fi ń kẹ́kọ̀ọ́ bisikílẹ̀tì nìyí wọn so àmọ́ èyí tó ṣe pé à ń sọ yìí tán bá hàn tán wọ́n fọ̀ ni wọ́n á ní kẹ́ni èèyàn mú àbí kán hàn tán kí wọ́n fọ̀ kán lè dà síbi kan so iṣẹ́ jálàbí yà ni lára àwọn iṣẹ́ jálàbí bákan náà wọn náà nìkan tó máa hàn kan síbi kán hàn tún yẹn wọ́n hàn sínú pépà lẹ́gbàá tán bá hàn síbẹ̀ tán wọ́n wé wọ́n wé lówù wọ́n lè ní káwọn lè ṣokọ́bì wọ́n lè ní kan ṣokọ́lé wọ́n lè ní kan ṣokọ́ra wọ́n lè ní kan wọ́n lè ní kan máa jù sínú abọ́ wọ́n lè ní kan máa dì mára kan pípínì tá mára wọn so ara iṣẹ́ iṣẹ́ jálàbí náà nìyẹn náà ṣe ara nǹkan táwọn sàlàyé pé tẹ́ ń bá ti dẹ́n tí ń ṣe kẹ́tìmọ̀ pé ha iṣẹ́ ibú yìí ni wọ́n náà ń ṣe yìí wọ́n náà ń ṣe kinní yìí so torí àfa iṣẹ́ àfa náà ń pè fáwọn èèyàn iṣẹ́ àfa iṣẹ́ àfa iṣẹ́ àfa ni kíyàn kọ́ ẹ̀ ń kéwú ni kíyàn kọ́ ẹ̀ lẹ́sìn kíyàn ṣe wá sí ẹ̀sìn iṣẹ́ àfa náà gbogbo ilé tá à ń wí yìí ṣe jálàbí kì í ṣiṣẹ́ àfa tó lára iṣẹ́ tí ń jálàbí tó máa ń ṣe tẹ́mọ̀ ẹ̀rí tó bá jẹ́ pé á ah, iṣẹ́ wọn rèé wọn náà ni àtẹ̀dáwí bíi sẹ́ṣẹ̀rì tó máa ń ṣe oògùn tó máa ń ṣe oògùn ti bí à ń jó nǹkan à ń gbé orí kìíní kan à ń gbé kan à so à ń gbé orí orí èèyàn à ń hu à ń ṣe kìíní kan so ara iṣẹ́ wọn náà ni ṣe jálàbí ni so bákan náà àṣẹ́ṣẹ̀rò ìdán ìdán ìdán ẹni pé káwọn ìwò gbogbo ẹ̀ oríṣiríṣi olúgbòhùn kíní kankankan aláṣẹ tí ìjẹjẹ làbí kó sínú nù so nǹkan mímu gẹ́gẹ́ pé àwọn gan ò lè jáde bọ́ta kan sọ pé ń tà ń ṣẹlẹ̀ aláṣẹ jálàbí ni so iṣẹ́ jálàbí yìí ara iṣẹ́ tó tó wà lábẹ́rẹ́ náà ni pé alkahana ìmọ̀ wo iṣẹ́ fún yàn pẹ̀lú gbogbo nǹkan fi ń wo iṣẹ́ òun ẹlòmíì lè ní xọ́tì lọ́lọ́ òun wo ń tòun xọ́tò rọ́múlì ẹni pé ẹ̀rìndínlógún ojúlé mẹ́rìndínlógún nínú wọn máa wò tòfó fi hàn pé ní pé nǹkan ẹ̀sìn ni ṣé wàá rí eléyìí ni pé à ń bọ̀ wá tó àbá kìíní yìí rú wa lójú tó ọmọ mi lọ́kọ ẹ ẹ àbọ̀ owó yọ̀dá tó mọ̀ sí irú bísínẹ́sì yìí irú ẹni tó bá rí báwọn iṣẹ́ jálàbí ní ṣe iṣẹ́ kíṣẹ́ sì ni àbí hisabi tenjim ẹni àbọ̀ wòrà wọrẹ pẹ̀lú hisabi láti wò kọ́dà àwọn jálàbí mi ní ifá wọn ní ọ̀pẹ̀lẹ̀ tìpá fáàsì ni wọn wọn ní ọ̀sán yìí tìpá fáà náà sì ní iṣẹ́ àfáàdà wọn sì ni wọ́n ṣe iṣẹ́ jálàbí náà wọn ni wọ́n ṣe ṣùgbọ́n kan náà wọn a máa tó wo iṣẹ́ pẹ̀lú alukoran fún yàn koran tìpé wọn gbé koran wọn ni a sì koran fún ọ so ọ wà wá tóbi tó bá ti sí báyìí ó ní tòmọ̀ kan ti ń jẹ́ so iṣẹ́ jálàbí náà nù so àwọn ọ̀nà táfìyàn ń gbà ṣe kíní yìí ìmí tó wà gan tí tó ń ṣe títí ilẹ̀ Yorùbá yàyàn ilẹ̀ Nàìjíríà bíi náírà àti ilẹ̀ Lárúbáwá bí kí ọmọ kàlùkàrà àfìfìnjàn tó kàn kó àwọn cups kalẹ̀ cup sixteen wọ́n ní kò mú kan wọ́n ti nọ́mbà rẹ̀ tó bá mú báyìí wọ́n kà máa sọ ogun nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ní kíní kàbáyìí ní túmọ̀ fún kíní kàbáyìí ní túmọ̀ fún ọ sórí yẹn náà iṣẹ́ ni ṣùgbúrú àwọn nǹkan yìí lèyàn gbọ́dọ̀ mà nípa nǹkan tí ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà ṣe jálàbí so ẹ wá wo bí mo ṣe sọ àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ yìí màmá wa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tòyí tí màá kọ́ mú nínú mukawinatu jálàbí nínú nǹkan tí ó máa ń kó jálàbí kó sínú láburú tó ràn pé ẹ́ eh, iṣẹ́ burúkú báyìí ni tòun náà ni wíwo iṣẹ́ ìjòkó láti máa kú iṣẹ́ fáwọn èèyàn pé ní tó bá fẹ́ ṣe aráṣẹ́ jálàbí ni pé mọ bọ̀ wá kábọ̀ wò ó kábọ̀ wò ó sọ bóyá ẹnìkan fẹ́ lọ́kọ ni ẹnìkan fẹ́ níyàwó ni ẹnìkan fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kan ni ẹnìkan fẹ́ travel ni mọ bọ̀ wá kábọ̀ wò ó torí eléyìí aburúlá ni aburúlá ńlá ni torí pé nǹkan tó pamọ́ náà ni tí ẹ̀fẹ́ lè wádìí yẹn tí pọ́lọ́wọ́n bá lọ́ mà sọkẹ́ni kó gbéra rẹ̀ kalẹ̀ ṣẹ́rẹ́ ní tí ń wo òun àgbá kò ní fún un ẹ̀yin tẹ́ wá wò náà lọ́dọ̀ rẹ̀ náà àgbá kò ní pé wàhálà méjì ni wàhálà ẹ̀sìn so torí pé kí ni in tí ó bá mú yàn mọ́ jẹ́ mùsùlùmí mọ́ tí yàn fún ní jẹ́ mùsùlùmí mọ́ lórí pé yàn ń ṣe nǹkan yẹn tí yàn fún ní jẹ́ mùsùlùmí mọ́ ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé àdánwò lánlá ni àgbá kò ní fìtínà lánlá nù so náà làwọn oníjàlábí wa sọ di iṣẹ́ so oníjàlábí tó bá ní èmi ọmọ iṣẹ́ wò ìṣirinṣẹ́ jàlábí rẹ̀ ò pé yes irinṣẹ́ rẹ̀ ò pé irinṣẹ́ rẹ̀ ò pé kọ́lá ẹ̀jẹ̀ ń sọ fún yín ní wọ́n mọ̀ sí yí ọ ní ẹni tó bá jẹ pé ọ bá jàlábí yẹn lọ́wọ́ àwọn tí wọ́n jáwọn bàbá rẹ̀ wọ́n fi yọ pé òtí lè jẹ́ àfà òtí lè jẹ́ àfà àfikún ọmọ iṣẹ́ wò gbogbo ọ̀nà táwọn náà ti gbà kọjá ni kí ni irọ́ fẹ́ pa fún mi mẹ́ so ó mọ̀ jálà ó mọ̀ ṣìṣàbí wò ṣìṣàbí falak ṣìṣàbí tanjim asrar al-uruf ẹnì ilmu taqib so istikhraj al-ma'ani al-arwah gbogbo ẹ̀ so kò sí tí yẹn ní ṣojú pé fi ń wádìí ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú lọ torí ẹni tó bá wá rí báyìí ẹni yẹn ó tako ntí ń jẹ́ kúfúrú nù torí pé ntí kuranu jẹ́ kó yé wa ni pé ẹnìkan kan ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀ kódà lẹ́yìn ìṣẹ́jú márùn-ún nísìn ọ̀la ẹnìkan kan ọmọ ẹni tó bá fẹ́ kílèm pé òun máa ẹnìyẹn kò fẹ́ jẹ́ mùsùlùmí mánu ọlọ́wọ́n bá nìkan òun ni alimul ghaib òun lọ́ mọ tó pamọ́ yẹnu suratul naml aya sixty five suratul naml ọlọ́wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam pé àwọn èèyàn máa ń wà nábì mọ tó pamọ́ ni sọ fún ọ pé ọ̀mà sọ fún ọ pé ọ̀mọ nǹkan tó pamọ́ ìgbà tọ́lọ̀ ń sọ pé káàmì bí o sọ pé òun nǹkan tó pamọ́ tó báwo wá ni ẹnìkan ṣe lè ní èmi ọ̀mà ẹ̀jẹ̀ kí n ti túrátù náà múlẹ̀ yẹn lẹ́kí wọ́n ti lọ bẹ̀yẹ̀ wọn ọlọ́ni ẹ̀jẹ̀ kí tí wáá túrátù náà múlẹ̀ náà ọlọ́ni kúl wà nábì sọ fún wọn kí la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ pé ẹnìkan kan ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní sánmà àti nǹkan tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé sí ẹnìkan kan tí ń bẹ láyé lórílẹ̀ ayé tó jẹ́ kọ̀kọ̀ ní ti ṣẹlẹ̀ illa àfọlọ́hùn nìkan oṣù ayyana yub'athun kódà àwọn ọmọ ìgbà tó yẹ ọlọ́wọ́ gbé àwọn dìde nígbà táwọn bá kú tán so nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé nínú bùkátà ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan inú ìṣòro èèyàn kan nǹkan tó mi ènìyàn kan fẹ́ ṣe kò sí ẹni tó mà ṣe tó bá nìkan so kẹ́nìyàn mọ̀ sọ pé òpùrọ̀ lọ́lọ́run kẹ́nìyàn sọnù kí wọ́n ní àwọn àbá kìíní mà wà láyà ọ̀tọ̀ ọlọ́run làbá ọ̀ ẹnìkan kan ò lè lè ní òwúrẹ́ nìkan tó jẹ́ pé ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí ó mọ̀ ní kọ̀kọ̀lù wọn mọ̀ kílèmù pé òun ń sọ tí ó ṣẹlẹ̀ fún ọlọ́la so ẹ wo ọlọ́run tó sọ fún anabi sallallahu alaihi wasallam nínú suratul A'raf àyà one eighty eight olùwà ni kúlù ànábì sọ fún wọn pé la amliku li nafsi naf'an ànábì ní èmi gan ní oore tí mo lè ṣe fara mi ìníkápá kí n ṣe àǹfààní kan fún ara mi wọ̀lẹ́ bọ́rọ̀n ìníkápá kí n ní ara mi lára bí kí n ní ẹnìkan la illa ma sha àti tó bá wu ọlọ́wọ́n bá ní o ọlọ́wọ́n ní ànábì ní wọ̀lẹ́ kuntu a'lamul ghaiba tó bá ṣe pé mi náà bá mọ kọ̀ọ̀kan ni lastakisartu min alkhairi ìbá máa wá orí kó pọ̀ ní sòrí ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ìmọ̀ nǹkan tó pamọ́ àfi tọ́lọ̀ bá fi hàn mí in ana wà mẹ́rẹ́ mẹ́sànìyàn sùúrù ọlọ́run ní aburú bá ti máa kàn ní ànábì tó bá jẹ́ pé mo bá mọ ohun tí ó ṣẹlẹ̀ ní kọ̀kọ̀ ni ànábì gan ọ̀mọ́ afá wo ló wá fẹ́ mà wòlíì wo ló fẹ́ mà oúnjẹ àlàbí wo ló fẹ́ mà ẹnìkan wo ló fẹ́ rí nà tí ó rí nà sí ọ. scam burúkú náà ni wọ́n bá kí in ana illa nadhirun wa bashirun li qaumin yu'minun níkan jẹ́ ní tí ó kẹ́ kìlọ̀ tó fáwọn èèyàn ní ròdò ẹni tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rí mẹ́sẹ̀jì ànábì sallallahu alaihi wasallam ànábì yìí ṣe ẹni tí ń wo ọ̀la fún yàn ẹni tí ó wo kádàrá fún yàn ẹni tí ó wo àkọsẹ̀jáyé èèyàn fún yàn hmm, ànábì olùbáwọn ṣùgbọ́n náà ń ṣe pẹ̀sẹ́ntì ànábì wa fún wa lẹ́lẹ́yìí tò sáwọn afá àwọn ajú àwọn ajú ànábì sallallahu alaihi wasallam lọ́ni sọlọ́ọ̀ tó sọ ọ́nà suratul Luqman inú àyà 34 ọlọ́wọ́ bá ní inna Allaha indahu ilmu as-sa'a olùwà ní ìmọ̀ ìgbà yóò parẹ́ وينزل الغيظ مما رجو قال لك وتبا وو مين مو غبا تي ما ردا ويعلم ما في الارحام مما انتم بنينو يون ان كوما وما تدري نفس ماذا تكسب غدا ان كوما كتم وشي لولا بلون شي يان اورو مارا نونو وما تدري نفس باي ارض تموت ان كان كوما بتو كوسي ان الله عليم خبير ولو ان مما نوسي فوانيرو يغبون كتي kó bá ṣẹlẹ̀ tó ń kálukú wa àbí tó ń kálukú bá ṣe níṣẹ́ so òwò báwọn ayé àṣẹ pọ̀ nìyẹn nínú alukur'an tí ń fi ń dá wa lójú pé ẹnìkan kan kò nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la kò mọ ẹnìkan kan ní kí gbú ẹni tó bá lóun ṣe jálàbí tó ń wuṣẹ́ ẹnìyẹn kàn fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ kẹfìrí ni ó sọ̀rọ̀ ẹ̀ ẹni tí ì ṣe mùsùlùmí mọ́ ni Ibn Abbas radiyallahu anhu ó ní gbogbo ẹni tó bá ṣe pé iktabasa ilman minan nujum tó ń lọ lè ń wá ìmọ̀ ìràwọ̀ bí wọ́n ṣe máa ń wúra àwọn lágbájá kí ní àkọsẹ̀járí lágbájá kí ní ọ̀ṣẹ̀lẹ̀ sí lágbájá lọ́la iktabasa shu'batan min as-sihr ẹnìyẹn ti lọ lè ẹnìyẹn ti di onídán ọ̀yẹ́ fóun náà ó ti lọ lè kọ́ ìdánù zada ma zada yóò mọ̀ wá lékún bẹ́ẹ̀ nìyẹn bá yóò sì máa ya òkú jẹ́ sí. Ibn Abbas ni وقال ابن عباس في قوم يكتبون أبا جادة ولا كما تمام قال أبا جادة tọ́lọ́wọ́ kọ́ kalẹ̀ sẹ́yìn pé tọ́mọ́ fi ń wo ilmu lẹ́xẹ̀sáàbì náà nù abàjádà náà ni inú àbáṣe ni àwọn ẹni yẹn wọ̀nyẹ́ ń lòrú náà fi ń nùjú wọ́n máa fi wúra wọ àwọn èèyàn wọ́n máa fi wo kíní ọ̀ṣẹ̀lẹ̀ inú àbáṣe ni wà máa hara máa ẹni tó bá ń ṣerú nǹkan báyìí ní ìrẹ́ nìyẹn pé nìyẹn ní ìpín kankan nínú ìsìláàmù yìí mọ́ so wọ́n mùsùlùmí onídìí kò ní pọ̀lọ̀ lè ń bẹ́ nìkan kọ́ ọmọ owó iṣẹ́ kò nídìí rẹ̀ wọ́n sọ̀rọ̀ àrẹ́ di kẹfìrí ànábì sọ̀rọ̀ sọ́lá mi ní pé mọ̀nà àtà arọ́fàn ní tó bá rẹ̀ lè bẹ́ni tó máa ń wo iṣẹ́ àwòkáhìnàn báwọn táwọn wo yẹpẹ̀ báwọn náà ọ̀sọ̀dákọ̀ wí mọ́yẹ̀ kù wá gba tó sọ fún ọ pé yóò ṣẹlẹ̀ sí ọ àbí kó ní kọ́ mọ́ ṣe kí ní kàwọn náà ṣe oníkọ́ mọ́ lọ̀wọ́ náà lọ oníkọ́ mọ́ fẹ̀wọ́ náà fẹ́ lílọ tó tẹ́lọ lè bá tó gbà lódodo òun faqad kafara bima unzila ala Muhammadin ẹni yẹn ti di kẹfẹ́rẹ́ ó ti pe kuranu lọ gbogbo àwọn àyàtà kàkálẹ̀ yìí ẹni wọn ti ní rọ́ ni. so náà ni inṣàlá màá kàn tí náà ní ọjọ́ mẹ́jọ lórí ọ̀rọ̀ wíwo iṣẹ́ yìí náà ni àti àwọn aburú tí iṣẹ́ wíwo yìí ti dá kalẹ̀ sínú mọ̀lẹ́bí sí àwùjọ sínú ìlú so lábẹ́ iṣẹ́ ṣe jálàdì tó jẹ́ kí n gbé kọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ Naam, ẹ káàbọ̀. Naam. Naam. Okay. Naam. Okey naam. Naam, kí tó di pé máa parí ìjókò tí ò níyì ó ní nígbà òsì tí wọ́n ní kí a sọ fúnra wa wípé Dr. Fadil Sheikh Dr. Fadil tó láti ìlú Ìwó tó wọ́n ní lẹ́kítọ̀ nígbà òsì bí tó ní aago mẹ́wàá ní àárọ̀ ní ọ̀túnla tó gbogbo àníká gbìyànjú kí a wá síbẹ̀ tó àyè wà fún àwọn obìnrin náà ń tó ní aago mẹ́wàá tó kọ́ lọ́mọba kó bá wa mú kó bá wa ṣe ní rọrùn tó nígbà òsì bí ká bá ti dé. Eh, alágbàdo hospital so a ti rí àwọn mọ́rúwá tí àwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n máa fi gbé so o gba gbìyànjú ká wa naam. abdulrahman àdókò. naam ẹ alhamdulilah. létí ìpínlẹ̀ ọ̀dọ́dọ́ta bẹ́ẹ̀ni so inshallah so alhamdulillah ta'ala jazakumullah khairan barakallahu fikum ẹ ṣeun gan fún ọmọ ṣẹlẹ̀ kọrẹ náà inshallah fún ọjà bá fẹ́ kò sí òyìn ètò fún àkíyèsí àbí fún ìbéèrè zero eight one zero three three five one.